وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tá a ti ṣe nípa àwọn ọ̀tá tí ó pé kó jẹ́ àdìsọ́kàn àwọn tó yẹ ìlànà anábìwọ̀n nítorí yẹ kó jẹ́ ìgbàgbọ́ wa lẹ́yìn tá a ti ṣàlàyé púpọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ a ti ṣe mà ó máa sábà kẹ́kọ̀ọ́ adébì kan a máa ń fi àyè sílẹ̀ fún àwọn ìbéèrè ẹni tó bá ní ìbéèrè kó kọ́ kò fi sọ́wọ́ síwájú ẹni tó bá ti lè kọ́ fún ọmọ nọ́mbà. so